رب العالمين الرحمن الرحيم مجيب دعوات القائل في كتابه قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب نحمده سبحانه وتعالى ونشكره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 فدرعنا إلى خالقنا السميع العليم مجيب الدعوة أن يجعل الانتقادات حرة نزهة ناجحة وآمنة واستجاب الله دعاءنا إلى حد كبير صدقا لقوله تعالى وقال ربكم ادعوني أستجب لكم وقد انتقبنا لرئيس الوطن ومجلس الشيوخ والنواب يوم السبت الماضي الثامن وعشرين ثلاثة عام 2015 ونحن في مصيص الحاجة إلى أصداء الشكر والتقدير لبعض أشخاص وأفراد وجماعات ومنظمات وهيئات وهيئات بعد الله سبحانه عز وجل صاحب المنة والشكر والتقدير أولا يتجه الشكر لله سبحانه وتعالى رب العالمين نعمله سبحانه وتعالى على ما أفضل علينا من نعمه من نعمه الجزيلة في يوم الصف الماضي وجعل الأمر الذي كنا قد كنا نخاف منه منذ شهور وأيام طويلة فهلا يصير وقد قال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال جل وعلا ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما ونتوصل بهذا الشكر إليه عز وجل أن يجعل ما بعد الانتخابات سهلا كما جعل ما قبله سهلا وجعل الانتخابات نفسها سهلا وما بقي من الانتخابات كانتخابات حكام ونواب ولايات أخرى كما وما بعدها أيضا إنه بالإجابة جدير ثانيا لرئيس الدولة الحالي لرئيس غرلوك يدين جوناثان نشكره ونقدر جهده لأن حكومته هي التي نظمت الانتخاب الحر النزيه الناجح والآمن الذي نتحدث عنه الآن والرئيس المنصور هو الذي وظف رئيس لجنة الانتخاب بروفيسور طاهر جيجا وهو نفسه هنها الرئيس لمنتخب محمد بخاري على نصره في الانتخاب وكانت هذه سهلها قبل الإعلان الرسمي من قبل رئيس لجنة الانتخاب Professor Sahil Jega ونشكر أيضا مواطني نيجيريا ونقدر اهتمامهم بشؤون وطنهم الحبيب لخروجهم للانتخاب تحت المطر في بعض الأمكنة بدون أي عنف وأزمة بل بالتفاهم والصبر والطمأنينة مع ما كانت مع ما كانت فيهم من الاختلافات العنصرية والحزبية والدينية والإقليمية وغير ذلك فقد قال سبحانه وتعالى يا أيها, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم إن الله يتقاكم إن الله عليم خبير والشكر أيضا يتوجه برجال الأمن نشكر قوات الشرطة والجيش ونقدر مجهوداتهم الكبيرة الذي بذلوه في الانتخابات الماضية ونقدر عدم تخويفهم للناس ورأينا الشرطة بدون بندقية ولا عصا ولم يقم الجيش في وحدة الانتخابات بل هم في الأمكنة الاستراتيجية حماية للأمن وسلامة الناس والأموال في المجتمع وقاموا بواجباتهم بالمهارة والإتقان وقد قال الرسول صلى الله عليه وسلم إن الله يحب أحدكم إذا عمل عملا أن يسكنه وشكر يتوجه للجنة للجنة الانتخابات أيضا لإجادتها للمسؤولية للمسؤولية الموكلة بها والإنصاف والإنصافها لهذه الواجبات بدون تعصب لأي حزب سياسي وعصم استخدام جهاز توثيق البطاقة وكذلك نثني على الإعلام ورجاله لما قام به من إقبال الناس ما يهبط من جميع وحدات الانتخابات في مشارق نيجيريا ومغاربها بإنصاف ولدعوة المحللين ولدعوة المحللين السياسيين لبرامجه المرئية والسمعية ومقابلة السياسيين المتخصصين لتحليل اتجاهات الانتخابات ونشر أخبار المختلفة عن الانتخابات بصدق ونشر الأخبار المختلفة عن الانتخاب بصدق وعدم إعلان نتائج الانتخابات قبل الإعلان الرسمي من قبل من قبل لجنة الانتخاب كما نقدر جهود الصحفيين على أدوارهم المهمة نحو نجاح عملية الانتخاب وإعلان النتائج ونشكر المجتمع الدولي لقيامه بمراقبة هذا الانتخاب لما ثبت هذه الانتخابات والتعليق عليها وحصر النصيحة في رئيسنا جوناثان ونقدر جهود الأمم المتحدة USA إيه والمجموعة الاقتصادية في دول الغرب أفريقيا ECOWAS والولايات المتحدة الأمريكية وبريطانيا UK على نصيحتها الدائمة المستمرة للرئيس جودلوك جوناثان ونشكر جميع الأحزاب السياسية في نيجيريا على حبها لوحدة وطننا نيجيريا وإرشاد أعضائها على الصبر والتسامح وعدم الفتنة والتخريب والمخاصمة قبل وأثناء وبعد الانتخابات ونوصيها أن تستمر على إرشاد أعضائها وأتباعها كما رأينا ننتقل هذه الفرصة الذهبية سعيدا لتسجيل المواطنين على تسجيل الاستعدادات البقية للانتخابات المنتظرة يوم السبت القادم الأحد عشر إبريل عام 2015 لحكام ونواب الولايات وألا يحصلوا وأن يصدروا كما صدروا في الأول يوم السبت الماضي ومن الصف المالي الثامن وعشرون ثلاثة عام 2015 والأحد التاسع والعشرين ماج عام 2015 تات حرارة في أمكنة وتات مطر غريب غزير في أمكنة أخرى والحمد لله الحمد لله فاطر السماوات والأرض جعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون arúgbó kan náà bẹ̀rẹ̀ lẹ́dàá wa ọba tó dá gẹ́gẹ́ bí ọmọ ti gbogbo tí ó jẹ́ dídá níbi jẹ́ gbogbo àgbáńlá ayé pátápátá àjọkẹ́ ayé ni tó sì jẹ́ àtàkẹ́ ọ̀run lọ́jọ́ gbé kí á rẹ̀ gba ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní àlọ́ Allah òun ni ẹlẹ́dàá tóun ní gbogbo ìkápá gbogbo nǹkan lọ́dọ̀ tóun máa ń fún ọ lọ́lá lọ́lá tóun sì máa ń gba ọlá kúrò lọ́wọ́ ẹlòmíì òun ka àyà yìí nínú sóràtà Ali Imran sórà kẹta àyà 26, six kálí màpẹ́ sí tuntun. òun máa fún ẹni tí ó bá wù níyì àtàgbéga òun sì máa rẹ̀ ń tọ́ ń bá fẹ́ nílẹ̀ gbogbo oore pátápátá ọ̀dọ̀ rẹ̀ ló sì wà torí pa lórí ohunkóhun ni nínú àyà twenty seven rẹ̀ ó tún sọ wípé òun á máa fi òru bọnú ọ̀sán àtìyàn kọ̀ọ̀kan bọnú òru òun fi yíra wọn òun a máa mú alàyè jáde látara òkú òun a sì máa mú òkú jáde látara alàyè òun sì máa ṣe àrísìkí fún ẹni tó ń bá fẹ́ wọn náà ọba náà lẹ ọba tó jẹ́ pé òun máa ṣe àrísìkí fún ẹni tó ọba fẹ́ ní èyí tí ó sì ní òǹkà ẹni tó ọba fẹ́ ọpẹ́ tó tẹ Ọlọ́run bá wa náà ọba tá a nígbàgbọ́ sí ni Ọlọ́run sáré fún ìgbàgbọ́ wa nínú rẹ̀. nípa ọlọ́run ọba náà ọba tá a gbára lé ni kọ́lọ́run sàlẹ̀kùn gbára lé rẹ̀ fún wa òun là ń wá sọ́sọ́dọ̀ rẹ̀ láti mẹ́rin ìnira àti ìdààmú tó wà níbi àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe tó hàn àti tó pamọ́ torí pé ẹni yòówù tọ́lọ́run ọba náà tó bá fi mọ̀nà kò sí nǹkan kan tó lè sọ́dẹ ní àná ẹni yòówù tó bá sí nù tí ò dá gbogbo ń dá yìí máa kò sẹ́nìkan tó lè sọ sọ́nà ọ̀kan tó ní ọlọ́run ọba náà kò ní orogún kò ní ẹgbẹ̀ra mo jẹ́rìí wípé ànẹ́dùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run bá wa náà ni òjíṣẹ́ rẹ̀ sí ní ọlọ́run kó bá sàlékún kí á ti kẹfà nàbí sallallahu alaihi wa sallam àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn àfáàbò rẹ̀ àti gbogbo ẹni tó tẹ̀lé

ẹ̀yin ọmọ ènìyàn ẹ bẹ̀rù ọlọ́run ọba yín ẹlẹ́dàá yìí ọba tó dá látara ẹ̀mí kan péré tó sì mú abo rẹ̀ jáde táǹpẹ̀ níyàwó látara ẹ̀mí náà tó látara àwọn méjèèjì ọwọ́ fún ọkùnrin ilẹ̀ ayé pátápátá àtàláwọ̀ dúdú àti funfun náà tẹ́ ẹ máa ń bẹ̀ ẹ sì tún lọ bẹ̀rù ẹ lọ bẹ̀rù ìbí náà tó payé pọ̀ nípa mímọ mójútó látara àbẹ̀rù ọlọ́run nípa kó mọ̀ já ọlọ́run bá wa náà ọba tí ó ń kì í wa ni o ọba tí ń sọ wa lẹ́sẹ̀ ní gbogbo gbàdí lọ́sùn tí ń sọ wa lọ́wọ́ tó sì lọ́gbọ́n sáǹtì ọlọ́run bá wa tún sọ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo.

ẹ̀yọ́ ọmọ ìyá mi lẹ́kùn Islam kó tó bá kejì ní nínú oṣù yìí oṣù jùmọ́dà sáníyà ìyẹn ni pé ilé ìní jùmọ́ àkejì tí àbá gbàgbé abẹ ọlọ́run látẹ̀yìnwá ẹlẹ́dàá wa olùkọ́ olùmọ̀tán ọba tí máa gba àdúrà ọba tí ma gba àdúrà tí máa sọ di mímú ṣẹ tí máa gbígbà rẹ̀ kẹ́ ẹrú ẹ̀ à ń bẹ̀ ẹ́ wípé kó ṣe ìbò dídì kó ṣe ní tí bá làáfíà lọ tí bá làáfíà wá tí ó sì bá lọ ọlọ́run bá ti gbà bẹ́ẹ̀ ó gba nítorí pé ọlọ́run bá wa òun ló sọ fún wa pé ẹ bẹ̀ mí òun ó dá yín lóhùn. àwa mú ètò ìdìbò náà amúwásáyé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá wà nú ẹ̀yìn ọwọ́ wáyé bó ti wáyé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ pàápàá jùlọ tó jẹ́ pé irú òní tá a wà ń bẹ̀ yìí kò jọjọ́ kan tí júmọ̀ ò fẹ́ kí tàbí ká sọ wípé láti ọjọ́ ẹlẹ́sìn sáńtò ní tuesday wednesday thursday títí ó fi dòní kò jẹ́ ọjọ́ kan. tọ́pọ̀lọpọ̀ o tí ò bá rẹ̀ níbi tí ò lérò kó lè bára òun torí tó bá rí bẹ́ẹ̀ a máa wà ní ọlẹ́kọ̀ọ́kan máa wà níbi tí ó fara pé níbi tó ti mí túpetúpe wà níbi tó jẹ́ ẹ kíyèsí nǹkan tí ọmọ ènìyàn ti fi ẹnu wí tó bá jẹ́ kó lọ lọ́rùn ó sàmúlò wọ́n ní kò lè rọgbọ àdúrà tó gbà yí àwọn ẹni ọlọ́run níbẹ̀ lọ́wọ́ ọlọ́run sàmúlò ìtọ́gọ́rọ̀ àwọn èèyàn wí ni o ọlọ́run gbọ́ tàwọn ẹni tiẹ̀ ọlọ́run kò ti wá lẹ́nu ẹ̀ torí pé ìtọ́gọ́rọ̀ àwọn èèyàn wí ni pé kò ní lọ. kódà nígbà tó súnmọ́ tán láti lè sọ láti lè jẹ́ ká mọ̀ pé bí ó ṣe rí gan nìyẹn nínú èròǹgbà tí wọn ọ̀pọ̀lọpọ̀ jáde kó lórílẹ̀-èdè nàìjíríà nígbà tí wọ́n lágbára àtúnṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kó ní olú ìlú ilẹ̀ nàìjíríà wọ́n padà wọn. nígbà tí ọlọ́run bá yóò wá rọrùn kọjá bá a ṣe rò pé yóò rọrùn tó alhamdulilayi rabbil alamin torí ẹ̀ ló jẹ́ pé akọ́kọ́ fi ọpẹ́ fún ọlọ́run lórí ìkẹ́jọ́ ti fún wa lọ́dọọdọ kọ̀ọ̀kan àti lápapọ̀ lórílẹ̀‐èdè yìí ó sọ ọ̀rọ̀ sí àlámà ìdí ń bà wá lẹ́rù lóṣù tó ti pẹ́ lọ́dún mélòó kan sẹ́yìn àbí láwọn ọjọ́ kan sẹ́yìn ó sọ di ayọ̀ ọwọ́ àtọ̀ fún wa pé tẹ́ bá ti ń dúpẹ́ wọ́n máa ṣàlékún rẹ yín ìdí nìyẹn tí a fi mọ̀ ní pé ọpẹ́ tọ́ sí ọlọ́run bá wa oníṣẹ́ bá wàá bá lé ọlọ́run dákun mọ́ sọ nínú àti ìbọ̀rẹ́mù nínú àti nìta ọlọ́run ní kí mo fẹ́ jẹ yín kí mo fẹ́ ṣàmúlò ìjẹ yín tàbí ní lára tẹ́ ẹ bá ń dúpẹ́ wà á máa ń tún tẹ́ ẹ sì ní mọ́n wà kánà lọ́wọ́ sí àkìrọ̀ náà ní ìmọ̀ tẹ́ ẹ bá ní mọ́n tẹ́ ẹ fọkàn fẹ́ mi tẹ́ ẹ sì ń dúpẹ́ fún mi tẹ́ ẹ sì mí tí mo fẹ́ jẹ níyà sí. ọpẹ́ wa tá a dúpọ́ lọ́hùn kì í sọ pé tá a lè fi tán à ń dá ọpẹ́ náà gẹ́gẹ́ bá gbára wa ti mọ ni ọlọ́nkọ́ bá gbájú bẹ́ẹ̀ lọ. ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì onye dúpẹ́ ẹ̀rí pé ya a ṣe ń dúpẹ́ gbogbo ọpẹ́ tá a la máa dún ti kú kódà láti láti orílẹ̀-èdè mi wọ́n bá orílẹ̀-èdè dúpẹ́ kọ́lọ́ wọ́n bá wa dúpẹ́ lọ́dọ̀ náà wọ́n tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti ń bẹ́ẹ̀ níbi orílẹ̀-èdè yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni Goodluck ebele Jonathan torí kí ni ìgbìyànjú ẹ̀ àkọ́kọ́ ìjọba rẹ̀ ló ṣètò ìdìbò náà tó sì wáyé tó sì dá sí rọrùn ìdìbò tá à ń sọ yìí ààrẹ yìí òun náà ló yan ọ̀gá àti aláṣẹ àwọn ìgbìmọ̀ ìbòdídì náà tá à ń pè ní Professor àtẹ́rù jẹ̀ga ààrẹ yìí náà òun ló kí olórí tí wọ́n dìbò yàn ní tuntun Muhammadu Buhari lórí pé ó jáwé olúborí kódà kó tó di pé àjọ oníbòjújì gan kó tó di pé wọ́n kéde rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àṣeyọrí ńlá láàrin náà ṣe tó fi gba káàdùlọ́gbọ̀ ẹnu ọ̀pẹ́ wípé ó kó gbìyànjú torí wípé tí ó bá jẹ́ pé bó bá tẹ̀lé ìdàkódà òun náà ni ó bá jẹ́ ọlọ́run mọ ẹgbẹ̀rún èèyàn sọ̀rọ̀ yóò ní sojú ẹ̀mọ́ lẹ́yìn tí ó ti bọ́ sálùkì àná kò sì ní mọ́ lápá abìkan torí pé kò sí orílẹ̀-èdè láwùjọ wa èyí làwọn ẹgbẹ́ méjèèjì tí wọ́n ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ gbogbo àwùjọ wa nàìjíríà ló ti fẹ̀tọ́ gbogbo ẹni wọ́n wà. nígbà tó bá di híyà lẹ́ẹ̀kan náà ní ti bínú ní ti wàhálà ní ti àdìgbọ̀n ní ti ìjàgbọ̀n ẹ rí wípé ọlọ́run mọ̀ yẹ ẹgbẹ̀rún tí wọ́n mọ̀ ọ́ já tó ti ti nípe. nígbà tí ò di wàhálà tó já fáyọ ẹ̀ mọ èèyàn tó jọ́lọ̀ ń pè ká wá sọ ó já sí wàhálà ó pààyàn lẹ́rìn ba nínú jẹ́ láti mọ sọ pé èèyàn kò fẹ̀rẹ̀ fáyọ wọ́n wá ń ka èèyàn tó ti jọ́lọ̀ pè lórí ìròyìn ààrẹ náà ó tọ́ka dúpẹ́ fóun náà ó tọ́ lẹ́lẹ́kẹta ká dúpẹ́ fún ọmọ orílẹ̀-èdè nigeria yẹn pé ká wa náà dúpẹ́ lórí ìfẹ́ ìlú torí pé ọ̀nà tá a gbà mú àyípadà dáadáa wá òun náà ni. ọ̀kan nínú ẹ̀ ni ìyanipípò ìyanipípò táwọn èèyàn sì dúró dì dáadáa pẹ̀lú sùúrù àti fọkànbalẹ̀ farabalẹ̀ tó ń tí bó ti jẹ́ pé ọ̀nà tá a gbà yàtọ̀ síra wa ó pọ̀ tẹ̀sìn wà ń bẹ̀ tí ẹ̀yà ó wà ń bẹ̀ tẹgbẹ́ òṣèlú ó wà ń bẹ̀ àtàwọn nǹkan míì tó tún jọ bẹ́ẹ̀ lọ tọ́lọ́run bá ti sọ pé inú sọ́rọ́pùlù Hujurat sura fifty sura fifty nine àti kẹtàlá tọ́lọ́run sọ mẹ́ pé ẹ̀yin ọmọ ènìyàn a dá ọmọ ènìyàn tara adáyílá kan àtabo adáyílá tara fọkàn ni bàbá ńlá wa a sì ṣe yín ní ìran ìran tó pọ̀ àtijọ ìjọ tó pọ̀ nítorí kẹ́ ẹ lè máa mara yín nìkan òun la fi ṣe yín bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn eléyìí wọ̀nyí ìran tí wọ́n ní kẹ́ ẹ lè dára yín mọ̀ kẹ́ ti mọ ọlọ́run nìkan lọ́lọ́run wa fi ṣe yín bẹ́ẹ̀ ẹni tí ó lápọ̀nlé tí ó sì jẹ́ ní abìyí inú yín lọ́dọ̀ ọlọ́run òun lẹ́ni tí ó bá bẹ̀rù rẹ̀ bákan náà ìní ọgbẹ́ tó ń lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró wa lóríṣiríṣi ẹ̀ka tí wọ́n pín sí lórí ìdúró ṣinṣin àti gbìyànjú tàwọn náà lórí ètò òṣèlú àbí ìyanisípò èyí tó kọjá lọ yìí torí pé wọn ò dẹ́rù bà èèyàn lóòótọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ tó bá jẹ́ pé eléyàn ni wọ́n kìbọnú ẹ̀ ó lè mú àkùdé bá ètò ìdìbò náà àwọn ọlọ́pàá lọ́pọ̀lọpọ̀ wọn ò gbébọn wọn àwọn òdì hámọ́ra ogun bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun wọn ò sí ibi táwọn èèyàn ó ti dìbò gangan láti dẹ́rùbà wọn wọ́n wà láwọn àyè ibi tí wọ́n ti mọ tọ́ntínlọ́ntínbọ̀ torí àlàáfíà àwọn èèyàn lásùnmọ́ àbí nítòsí wọn wọ́n ṣe tẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ àti wọ́n ṣe gbà á ànábì sallallahu ta'ala alaihi wa sallam ó ní ọlọ́run bá nífẹ̀ẹ́ ẹ̀yin ẹnìkọ̀ọ̀kan yín tó lọ kọ́ nípa aṣẹ́ kan tó sì ṣe dáadáa bó ti tọ́ àti bó ti ṣe yẹ ìdí nìyẹn táwọn náà ti sọ sí ọpẹ́ bákan náà ọpẹ́ tún lọ sí ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tí ń yẹni sípò lájínátò lè tìfà torí ojúṣe tí wọ́n gbélé wọn lọ́wọ́ àti déédéé àti dọ́gbadọ́gba èyí tí wọ́n mójútó tí wọn ò sì bójú wo ẹ̀yàmẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú láti ṣe mọ̀dàrú kódà wọ́n tún ṣe àmúlò nǹkan tuntun èyí tá ń pè ní káàdì ìdánimọ̀ ki ó mú fífẹ́ náà kó yá tó sì ràn wọ́n lọ́wọ́ dáadáa. àwọn tó kópa nínú kí nǹkan lọ geere tọ́lọ̀ tó lóun sábàbí dáadáa òun làwọn oníròyìn àwọn tó jẹ́ pé wọ́n ń sọ bí gbogbo nǹkan ti ṣe ń lọ àti bó ti ṣe ń bọ̀ ní gbogbo àwọn àyíkú táwọn ti ni ní àti gbòwọ̀ àtàpákan pátì orílẹ̀-èdè nàìjíríà táwọn náà sì sọ sí ìṣẹ̀lẹ̀ gangan kódà àwọn tó ń pe àwọn èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ sojú pé kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ sí tí gbogbo fi ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ bákan náà wọ́n ń pe àwọn ògbóǹtarìgì kọ̀ọ̀kan náà àwọn olóṣèlú wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa ọ̀rọ̀ òṣèlú náà àti bákan náà ìgbìyànjú àwọn oníwèé ìròyìn yìí lórí ipa tí wọ́n kó lórí kí òṣèlú lọ nírọ̀ ìyànnísípò kó lọ nírọ̀rùn àti kéde èsì ti parí biribiri kò sí ìtàn bẹ̀ àwọn tó kópa sọ́lọ̀ náà sábà di dáadáa àwọn olùṣàkíyèsí bí nǹkan ti dé ń lọ tí wọ́n yìí sọmọ́ ìlú àwọn náà wà ń bẹ̀ nínú wọn òní mọ̀jùmọ́wá tó lè sọ̀tọ̀ díyà tó lè jẹ́ bí nínú wọn ni United States of America nínú wọn ni Britania àti ti Britania tó jẹ́ ti UK àwọn náà wọ́n kópa púpọ̀ náà bí dáadáa wọ́n jọ bàjẹ́ wọ́n sì fún adarí ìlú yìí ní ọ̀rọ̀ ọ̀mọ̀ràn tó níye lórí ní gbogbo ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà láfẹnusọ àti ni ni wọ́n fi ń bọ́ ààrẹ orílẹ̀ wa nítorí kó lè bá àmọ́ sí ọ̀nà àwọn náà sọ kí a fi adúpẹ́ fáwọn náà bákan náà mọ̀ sí kí ọpẹ́ tún lọ sí ọ̀dọ̀ gangan àwọn ẹgbẹ́ òṣèlú tó ń bẹ ní nàìjíríà torí ìfẹ́ táwọn náà ní sórílẹ̀-èdè wọn àti ìtọ́sọ́nà tí wọ́n fún àwọn tí ń tẹ̀lé wọn lórí sùúrù tá ń gbọ́ nínú ìwé ìròyìn ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ pé ẹwà kọ ọ́bọ̀wé ẹwà kọ ọ́bọ̀wé ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí tí wọ́n jẹ́ kàǹkà kàǹkà ni wọ́n ń sọ nínú ìròyìn tá a bí wọ́n kàn ń sọ lẹ́nu ni pé ẹ má o ẹ má ala wàhálà o tó sì rí bẹ́ẹ̀ tó jẹ́ wọ́n sì ká ọgọ̀rọ̀ àwọn èèyàn tó nínú wọn àfàwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ pé bá a ti rùká wító wọ́n lè gbọ́ tí wọ́n sáláìkà òun làwọn kùjẹ̀kùjẹ tó wà mẹ́ wọ́n ń ṣe wá sí ní gbogbogbà lórí pé kọ́mọ̀ sí títí náà kọ́mọ̀ sáà ń da ìlú rú àdílé àbí ìjàgbọ̀n kan ká se ṣe ìdìbò àbí lásìkò tá à ń ṣe àbílẹ́yìn rẹ̀ wá sí yóò máa wá tẹ̀síwájú lórí pé kí wọ́n tẹra mọ́rú ẹ̀ kí wọ́n tẹra mọ́rú ẹ̀ gbogbo àwọn ẹni tó ní ẹnu wọn ká àwọn èèyàn tó jẹ́ pé tẹ́ bá sọ pé a a náà ni tẹ́ bá sọ pé b b ni tẹ́ bá sọ pé máa lọ àwọn èèyàn wọn ti ń lọ ẹ má lọ máa wọn dúró náà nìyẹn kí wọ́n tún lékún níbẹ̀rù ọlọ́run bàbá kan náà láti lè máa bu omi sùúrù mú fáwọn tí ń tẹ̀lé wọn bákan náà ìní atúnlọ àsìkò yìí láti fún ara wa ní akẹ́ ọkàn gẹ́gẹ́ bí a ti ṣe ní ìṣáájú tí a ń bẹ ọlọ́run tá a ti ń ṣiṣẹ́ ẹ̀tọ́ láti lè tún túnra mú gírí ní ọjọ́ kọkànlá oṣù April èyí tó yà wà nínú rẹ̀ yìí ọdún 2015 náà tí wọ́n yan àwọn tí wọ́n jẹ́ gómìnà gómìnà àtàwọn bí ilé ìgbìmọ̀ asòfin ti ti stéètì kọ̀ọ̀kan kí àwọn èèyàn mọ́ tún ṣe òrùjú tí wọ́n sì mọ́ kọlẹ̀ láti ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní ọjọ́ kejìdínlógún oṣù tó lọ àtọjọ́ kọkàndínlógún kódà nínú dáadáa àti kòǹgẹ́ ọlọ́run àti fọ̀kànbalẹ̀ náà tí ọlọ́run ọba tó ṣe fún wa ó ní ààrẹ orílẹ̀-èdè tó ti sọ wípé ẹ̀yin tí ẹ̀tún fẹ́ mẹ́rin lọ jápámọ́nú pé ẹ̀tún fẹ́ lọ ilé ẹjọ́ òun ò ní bá lọ́wọ́ sí i bíyàn bá ti gbà fún yóò bá ti gbà kádàrà yóò gbà eléyìí náà ó tún bu omi sùúrù táwọn tí wọ́n sọ pé àwọn onígbà omi sùúrù náà sí wọn lọ́kàn ẹ sì mọ̀ wípé lẹ́nu bí ijọ́ mẹ́ta kan sẹ́yìn eléyìí tí ọlọ́run bá ṣe fún wa nírọ̀rùn yìí bí orílẹ̀-èdè yìí ṣe tóbi tó àtàwọn ẹ̀yà tí ń bẹ orílẹ̀-èdè kan bẹ lẹ́yìn kò lé wa tó jẹ́ pé irú àlámà yìí ló jáde rú bí wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ lẹ́gbẹ́ ọ̀rọ̀ kan dá ẹnìkan náà àwọn olùmọ̀ ti sọ tí wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ báyìí yóò pẹ́ kó tó kan ìjọba gan ẹni tí ó kọ́kọ́ aláwọn kan kanta lọ èdè bòmí tí ó gba ọlá lọ́wọ́ pléènì tí ó gba ọlá lọ́wọ́ kọjú omi ẹni tí ó lọ ẹlòmíràn oúnjẹ oṣù kan lé lẹ́nu nǹkan ń sọ tó kọjá wẹ́rẹ́ yìí oúnjẹ ọ̀sẹ̀ kan ó ti lágbára mọ́ni ẹlòmíì ti lóògùn oúnjẹ oṣù mẹ́fà ti lọ sáhéré wọn òun gbà tó pé ajẹ́ pé nǹkan ti bàjẹ́ sánú gbogbo ẹ̀ náà pátápátá àtẹni tó wà lólùlú Àbújá àtẹni tó súnmọ́ bẹ́ẹ̀ àtẹni tó jìnà sílẹ̀ Ọlọ́run wá sọ ọgbọ́n alẹ́ ní fọkànbalẹ̀ èyí tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tó súnmọ́ wa yìí bó ti ẹ̀jẹ́ pé wọ́n padà dojú ẹni tó dá wàhálà lẹ̀ sílẹ̀ tó fẹ́ gbéjọba lẹ̀ wọ́n padà dojú ẹ̀ bolẹ̀ àwọn ẹgbẹgbẹ̀rún èèyàn tó ti lọ àlùkí àmọ̀ nǹkan wọ́n bá wọn jàǹfààní ẹ̀ nísìn gẹ́gẹ́ bí àwa náà ṣe gbọ́ tá a sì mọ̀ tá a sì rí tó fi jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè tó wà ń bẹ̀ náà ni wọ́n sá padà èdè wọn ọ̀pọ̀lọpọ̀ ló lu olúgbọ orílẹ̀-èdè ẹ̀ lọ padà wa ọba o òun ló sọ fún wa nínú sóra 35 sọ́tù fáàfì báwo látàrí àkẹta rẹ̀ ọlọ́run ní ayàkẹ́lẹ́ sáyà kẹta gbogbo ìkẹ́tọ̀ ń bá ti sí fún ọmọ ènìyàn máa yà sáàrin láàrin láti ní rahma falamọ́ sí kàlẹ́hà kò sẹ́nìkan tó lè tilẹ̀kùn ẹ̀ èyí tó ń bá ti tilẹ̀kùn rẹ̀ ọmọ alimsik falamọ́ sí làláhùn mi báàdì kò sẹ́nìkan tó lè ti àfi Allah torípò ń lọ bá alágbára ọwọ́lá azizul hakim ọba tó gbọ́n ọba alágbára tí ó tó kọ tó borí ni elétò sì ni tó mọ bó ti ń ṣe nǹkan yẹn ọlọ́run tó wá sọ fún àti ẹ̀yin ọmọ ènìyàn rántí ìkẹ́ mi lórí yín tí mo ṣe fún yín halmin kọ́ọ̀lì kí n gbé rò lọ kò mà sí ẹlẹ́kan ẹnìkan tá a lè pèlé ẹlẹ́dàá yàtọ̀ sí Allah sẹ́yìn náà ó sì lè jiyàn rẹ̀. ìgbà tó jẹ́ kó ń lẹ́lẹ́dàá tí ò níyàn jíjà nú ìyàrùsókò fún mìíràn sàmà ìwà àrùn àìsí fún ilé sánà àtìlẹ̀ òjò ń rọ̀ àfa àtúmọ̀ ẹ̀ sí omi gbogbo nǹkan tá à ń jẹ kò sí kẹta tí ń bọ̀ láti sánà spiritually àbí physically káwọn pé àmàlà jábọ̀ omi omi lọ́lọ́run bá rìn pàṣẹ omi yẹn ló wá láti sánà ọlọ́run láti máa ṣàǹfààní báwọn kan jíjẹ mímu àti nǹkan tá a máa sọ àwọn nǹkan tí ń jáde nínú ilẹ̀ yẹn dà tí ó jẹ́ jíjẹ àbí mímu àbí lílò àbí wíwọ̀ kìí ṣe gbogbo ẹ̀ náà ló jẹ́ pé náà fi ń jẹ ó ń bẹ nínú ìta ń jẹ tó pé sábà jẹ kù ń bẹ òǹkan mi látò tètè ọlọ́run ní mo ń ṣe àìsí fún yín láti sánmà àti ilẹ̀ la kò sẹ́lómi ìfẹ́ kẹ́sìn àkó náà láàmà àbúdà bí hákìlì láàhù kò sẹ́nì kan tó ẹ̀kẹ́ ẹ̀fọ́pẹ́ fún pẹ́ẹ̀kẹ́ ìjọsìn fún àfihàn náà ibi tá a wá bá ọ̀rọ̀ ọpẹ́ dé torí pé ó túbọ̀ àtò ní ọpẹ́ ni tí ò bá rọrùn oníkálùkù ibi tó bá wà ní ìgbà bá rọrùn ní jamani lásìkò fìtínà lọ́lọ́ ní ká kó ọlọ́run ló jẹ́ pé kó túbà tò ní ọpẹ́ ni àwa ń bẹ lọ́wọ́ bá ká lè lékún lọ́pẹ́ ká lè lékún ní ìdùnnú àtayọ̀ sáàmà dúpẹ́ lórí ká má wàá gbàgbé láti máa ti lọ́hùn láti máa gbégbèsè tó ń tàn dúpẹ́ sí tọ́lẹ̀ láti mú àwọn àyà ìwà ẹni tí ààrẹ ti ń lọ àtààrẹ ti ń bọ̀ àwọn méjèèjì wọn ìsọlọ́hùn ẹ̀dá ọmọ èèyàn ni wọ́n gọ́vùnà tó wà ń bẹ̀ àtòmí ìjókòó wà ń bẹ̀ dandan ọ̀fọ́ta wà ń bẹ̀ wọ́n ń sọ lọ́hùn lágbájá ìlú le kódà àfikò lọ èyí tí bọ̀ náà kì í ìbá rẹ̀ àbí ìbá àjẹ gọ́vùnà ó yẹ ká tún torí pé a rí àwọn èèyàn látòrí ni o àbí gọ́vùnà ni sọ pé ẹni tí ò bá fún lágbájá báyìí ní òsèré fún lábúrú tí wọ́n ń gbé ara wọn ṣépè èmi gan fi tí ara mi gbọ́ pé ntí ò bá dìbò fún lágbájá sẹ pé torí pé wíwọlé rẹ̀ ni ó mú nǹkan dáa ìdí mi ṣépè nù o wàláhì ọlọ́run ló lè sí rọrùn kìí fi wọlé ẹnìkan à ń yọ̀ à ń dunnú nítorí wípé à ń rí àpẹẹrẹ à ń rí àpẹẹrẹ à sì ń ṣàkíyèsí àwọn èèyàn bí wọ́n ti lo ayé ni tá a bá kọjá àlà níbi ìdùnnú àtayọ̀ tá a gbé ipò ọlọ́run féèyàn kò sí bí òsì tó ní dàrú padà tá a gbé ipò ọlọ́run féèyàn ipe lágbájá ló lè ṣe kò sí tó jọ nínú ìkọ̀ ọmọ èèyàn ọlọ́run kò fẹ́ nìkan náà ẹ̀dá rẹ̀ tó dá kò fún ní kò fún ní accreditation yẹn àfi kó jẹ́ pé kọ́lọ́run fi lágbájá kẹwa ó fi sàánú wa ìkọjá àlà ni ká gbé èèyàn kọjá bó ti jẹ bó ti ma ní ìjọmọ èèyàn tí lágbájá ò bá délẹ̀ tí ò bá débẹ̀ kò súnwọ̀n kò yẹ kó máa jáde látẹnu wa ńlá fi mọ́ àyà ìwà la fi fi rán wa létí ọba tọ́lọ́run tọ́lọ́run ọba tọ́pẹ́ tọ́ sí gbogbo ìgbà ni láti náà kọjá àlà látara bí wọ́n dúpẹ́ fún un à ń à ń sì dúpẹ́ fún wa nígbàgbọ́ sí agbára lé ọlọ́run bá kí ó gba àwọn nǹkan náà kó ní ẹ̀sìn fún wa àwa ń bẹ ọlọ́run ọba subhanahu bí ìlú ń sọ̀rọ̀ àwọn èèyàn lábẹ́ kó lè bàjẹ́ ọkùnrin ń bẹ̀ àtẹnudókọrẹ lẹ́sìn mí dé ìsìn mùsùlùmí tó yẹ káwọn kan wà fún àìnífẹ̀ẹ́ dáadáa ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ láti bàǹkàjẹ́ àti láti dàǹkàrú ọlọ́run kó mú ọlọ́run kó bá kọ́ wọn bọ́lẹ̀ ọlọ́run kó bá fi ọwọ́ wọn bọ́lẹ̀ ọlọ́run ọba kó bá wa dá wọn lẹ́kùn kó bá wọn dá wa lágara kó mọ̀ rí dáadáa bàjẹ́ àti olórí kan kò lè dá nǹkan kan ṣe. ó ní bùkátà ẹni rere tí wọ́n dúró ti tọ́lọ́ tí wọ́n dúró ti òdodo bákan ète tó lè ba ayé jẹ́ tó lè dàlúrú táwọn èèyàn ń dá tí ń fojú hàn àbí lábẹ́nú kó bá wa dàrú máwọn náà lọ́wọ́ tí wọn ò gbèsùbẹ̀gbà bí dùn kó ma tó jẹ́ pé kò sí tí wọn ò lè bàjẹ́ kọ́lọ́n bá kọ́ bá yí ète wọn àtàbúrò wọn náà lẹ́wọ̀n náà lórí. bákan náà gbogbo ẹni tó bá fẹ́ sọ ìlú dahoro sọ orílẹ̀-èdè dahoro àbí ìlú gangan di ahoro gẹ́gẹ́ bọ́lá àwọn òṣè gbà fún wọn níṣáájú kọ́lọ́n bá mọ́ gbà fún wọn lélẹ̀. ọlọ́run kó dáàbò bo ẹ̀jẹ̀ wa kó dáàbò bo dúkìá wa kó dáàbò bo ọmọlúàbí wa àwọn tó wà ń gbèkùn ọlọ́run wọn tú wọn sílẹ̀ o àwọn tí wọ́n há mọ́bì kan táwọn náà mọbi tán wà tí àwa dá ń gbọ́ nípa arú wọn náà mọ́bì tí wọ́n wà ẹni tó nínú wọn ó pọ̀ ẹni tó lọ́mọ ń ó wà ẹni tó ní bàbá ń ó wà ẹni tó ní ìyá wà

Ọlọ́ọ̀bá bá tún wọn rọrùn ọlọ́run bá ọlọ́mọ kó bá wọn o kó bá àwọn èèyàn bẹ́ẹ̀ àtàwọn náà níwájú wa àti lẹ́yìn wa àti lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa àti òsì wa lókè wa àti nísàlẹ̀ wa ọlọ́mọdé ti sàrùn òde bá wa bẹ̀ ìyẹn pé gbogbo ní àti oúnjẹ àti sọ nípa fìrì àwọn náà ó láà ṣe fìrì náà a ṣe iṣẹ́ rẹ̀ ní ọ̀sọ́ fún un ó ń ṣiṣẹ́ aburú ó sì dàbí dáadáa ló jẹ́ tó náà sì máa bá burú ni ó sì a sì sí ọ̀nà mọ́ àjọ ráburú ọ̀nà ṣe débi tó fẹ́ ṣe dé wà máa káyìdù fìrì àwọn náà ńlá sí sàbàbí aburú ẹ̀ tó pa ìṣe ẹ̀ tó fi pèrò ẹ̀ ó padà parun ni ọlọ́run padà lójú fi fìrì àwọn ni gbogbo ẹni tó bá ní kí ayé yìí ọmọ ṣe pé àbórílẹ̀-èdè tó mọ́ jẹ́ ọlọ́run bá wa náà rún àbíkóbi ọlọ́run bá fi bẹ́ẹ̀. bákan náà àwọn tó ń gbọ́ ọlọ́run bá gbọ́ nínú nígbà ayé àtijọba náà àwọn náà ń sọ fún náà pé sòrò náà máa yìí ọ ń sọ fáwọn tó jẹ́ kékeré nígbàjọba fìrìhàn náà pé ẹ má sì máa ma tí mò ń sọ fún yín lẹ́yìn ọ̀rẹ́ yìí yóò má sì hàn sí yín àwa kó àlámọ̀rin tó akólé ọlọ́ọ̀bá lọ́wọ́ ọlọ́ọ̀bá wa ọba ọba tó mọ̀ nípa irú ẹ̀ ni wọ́n bẹ náà bá bẹ́ẹ̀ náà sẹ́yí àti máa má àwọn dá ètè aburú nífẹ̀ẹ́ wọn àtàwọn ìgbà náà wọ́n dá Musa àtàwọn tó jẹ́ mọ́mìnì tó Musa alayhi salam níbi aburú Fìràhùn ọlọ́run ní kí Fìràhùn náà ma ìyàwó láti gbà náà títí dòní ọlọ́run wa ọba tó máa ń tẹ̀lé ọba ẹlẹ́dàá gbogbo ayé pátápátá kó o jẹ́ kí máa bẹ ni ara ni a sì máa abẹ́ni tó wà ní uch abẹ́ni tó wà ní baptist hospital abẹ́ tí wọ́n sọ táwọn hospital ńláńlá yẹn sọ pé ẹjẹ́ kó máa lọlé kò sí táwọn fẹ́ ṣe mọ́ ẹlọmọ abẹ lọ́wọ́ àwọn tó fojú àbára ni àtàwọn tó pamọ́ bára ni wọ́n àfi tóbi ọlọ́run bá fi bẹ́ẹ̀ ọlọ́run mọ́sà jẹ́ kí dẹ́kun dé bá wọn bákan náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tí wọ́n ti ṣàbòsí fún nígbàtá ń sọ pé ayọ̀ akẹ́ra kó rere à ń dúpẹ́ lónìí yìí nípa òṣèlú ìyẹnisípò ààrẹ tó já sáyọ̀ ẹni jẹ́ ìtọ́ èèyàn pàtó ẹni dájọ́ olóró ti gbé kò láyé táwọn bá wa ayọ̀ lónìí gbogbo ẹni tó ti lọ àjámọ̀ nílò àbòsí ọlọ́run ọba bá wa kẹ́ wọn níkẹ́ tó sọ sí wọn ìkẹ́ tí ó mú àwọn náà gbàgbé ìnira tí wọ́n ti fojú wí náà nílé ayé ọlọ́mọta bá kẹ́ wọn ọlọ́run tó di rẹ ọlọ́run gbogbo ẹni tó wà ní ìbànújẹ́ àkọlé kan tó ga ọlọ́run bá fi fún wọn ní ìsinmi àti ìdẹ̀kùn bákan náà gbogbo ẹni ń ṣe àdúrà olóore àdúrà mọ́jì ó bàjẹ́ àdúrà kó lè da lọ́sàn-án lóru lọ́mọ nílágbà ọlọ́run bá gbígbà àdúrà ọlọ́run gé àdúrà náà tí wọ́n ṣe bí àdúrà tá ń ṣe tọrọ dáadáa bẹ́ẹ̀ ọlọ́run àdúrà ti pẹ̀ gbogbo ẹni tó wà ní àìsàn ọlọ́run mọ́sà ara wọ ọlọ́run bá ọba ọba tó dúró tí ò sí kankan ti kú wọ ọba oníkẹ́ tó tí ò sí jẹ tó dàbí ọlọ́run fún wa ní ọkàn tí ó máa téèyàn ti máa sin ọlọ́run nítorí ń wójú tí èyí ṣe ẹ̀sìn ó sì láyé ní bá dáadáa rẹ̀ pàdé lọ́dọ̀ ọlọ́run ọkàn tí mú ní sin lọ́run dára bí gbójú rẹ̀ ọlọ́run fún wa gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba lẹ́yìn tí mú ẹrú yọ̀ ọlọ́run jẹ́ pàdé lọ́dọ̀ rẹ̀ jẹ́ jẹ́ ká dunú káyọ̀ ńgbà tá bá tún padà sọ́dọ̀ pẹ̀lú orin tó fi pàdé wa ọlọ́run bá ṣe wálẹ̀ tó lè máa páyà ńgbà tá bá ń fi sọ̀lá ṣe wálẹ̀ tó máa páyà bá ń gbáyé máa páyà bá ń gbé gbogbo gbèsè tá a bá ń gbé tàbí mojú rè rẹ tàbí sìn ọ́ ọlọ́run ṣe tí ó máa tí ó máa wá rẹ tá a bá ṣẹ̀ ìwálẹ̀ tí ó máa wájú àmójúkúrò sọ́dọ̀ rẹ̀ kí ó tètè máa túbá tí ò ní sọ pé gbólógbòrú ń bẹ̀ lẹ́gbẹ́ nàìjíríà làwà lákùn ọlọ́ọ̀bà tí wálẹ̀ tí ó máa wá àmójúkúrò rẹ̀ nígbà tá a bá ti ṣẹ̀ tá a bá ìtúnṣẹ̀ bákan náà tí wálẹ̀ tí ó tètè máa gbójú tí ó sì máa tẹ́ríkò bí ẹ̀ṣẹ̀ tí wálẹ̀ tí ó máa ṣe sùúrù nígbà tẹ́tẹ̀ bá fojú hàn láàbí ní lè máa ṣe dá lè máa gbójú kó ń bẹ̀ tí ó rí ṣẹ́gun lórí gbogbo àwọn ọ̀tá ayé

jẹ́ kí bùkátà ọmọ bíyá nígbàtà bá sókan bùkátà nínú gbèsè ayé wa tàbí àmà wa ìwọ ọlọ́run balọ̀bọ̀ oníkẹ́ tó gbòòrò ìwọ ọlọ́bọ̀ oníkẹ́ tó pọ̀ ọlọ́run sáàfi kẹ́ ẹ̀rọ sáàfi rọ kiri káwa اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم وصلى الله تعالى لي ولكم